وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين àtọ̀rọ̀ àlékún kí ọlọ́run àti àánú rẹ̀ kọ́ bá annabuwa muhammad sallallahu alaihi wasallam àti gbogbo àwọn ará ilé ànábì àtàwọn sọ̀hábì ànábì àti gbogbo ẹni tí ń bá ń tẹ̀lé lánàá nẹ́bùa muhammad sallallahu alayhi wa sallam tí ó fi dìjọ́ alkiyama olùwàmásá ka ẹnì kọ̀ọ̀kan wa náà nínú àwọn tí ó sòrí rẹ bẹ́ẹ̀. mo rò pé gẹ́gẹ́ bí ṣe wa òní ni ọjọ́ al-ahadi tó oṣù shawwal gẹ́gẹ́ bá ti máa fi àyè lẹ̀ fún ìbéèrè insha Allah ta'ala lẹ́nu ìgbà tí ọjọ́ kù sí iná náà ẹgbà àtàwọn obìnrin lọ́tọ̀ sáwà ìṣẹ́ aláwọ̀ fún wa ní nọ́mbà 120 lọ́mọ̀ ọba ọ̀rọ̀ kan lọ́nà ìbéèrè oníbéèrè ni pé bí èèyàn bá dénú mọ́ṣáláṣí ó sì bá a pé wọ́n ti kírun jàmá ní mọ́ṣáláṣí náà ǹjẹ́ òun lẹ́tọ̀ọ́ àtúntí kó jàmá míì jọ káwọn náà kí ìrun jàmá lẹ́yìn jàmá ti mọ́ṣáláṣí eléyìí ni wọ́n ń pè ní takraru jamaati fil masjid alwahidi ìmá kí jàmá méjì mẹ́ta mẹ́rin àbí jù bẹ́ẹ̀ lọ ní mọ́ṣáláṣí kan. èsì lórí eléyìí ni pé gbogbo ń tí yóò bá fa bí à ń pín mọ́sálásí àbí bí ọ̀tẹ̀ gbogbo ń ṣẹ̀rí àìsíláàmù takò òun ló fi dórí pé ní mọ́sálásí tá a bá kẹ́fìn pé ọ̀tẹ̀ ni wọ́n torí ẹ̀ dálẹ̀ èèwọ̀ ní kéèyàn ọlọ́ọ̀kẹ́hùn bẹ́ẹ̀ ẹ̀dàkùn kélé iná jẹ́ ìtanijí gbogbo mọ́sálásí tí ń ilẹ̀kùn wọn kọjú síra wọn títí ń bẹ láàrin wọn bàbá ti rí pé ọ̀kan ni wọ́n fi ọ̀tẹ̀ bẹ̀rẹ̀ rẹ̀ ìmọ̀ sẹlẹ̀yìn wá ní ìmọ̀ọ́mù ni àwa náà sì dá ti wálẹ̀ àbí ṣe ẹni bákan ni ọ̀dà ẹ̀yin jẹ̀mọ́ ẹ̀yin náà ẹ̀ máa bọ̀ wáyà yìí náà gbogbo ń tó bá ti rí báyìí mọ́sídìgò dẹ̀rọ́ọ̀rì là ń pè nù sẹ̀ríà èèwọ̀ ni kọ́dọ̀ ọlọ́run kọ fún anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run ni látàkùn fíhí àbàdà irú mọ́sálásí bẹ́ẹ̀ tó wáyé lójú ayé anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam olùwọ́ba kọ̀ fún ọ̀gá wa anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam láti kírun nírú mọ́sálásí bẹ́ẹ̀ ń ntọ́ba jófin fún anabuwa muhammad sallallahu alaihi wa sallam òfin ní fáwa náà lórí eléyìí ni àwọn afáàfi wo ọ̀rọ̀ à ń kí jàmá méjì mẹ́ta àbí jù bẹ́ẹ̀ lọ ní mọ́sálásí aláṣìlù ni pé ìtọ́jẹ́ pilẹ̀ òun ni pé ìrun wákàtí kọ̀ọ̀kan jàmá kọ̀ọ̀kan ní mọ́sálásí yìí o ẹ̀ẹ̀kan náà ni kí wọ́n kí àṣùbà ní jàmá òun ni ààyè fi wà ńlẹ̀ pé kìí ṣe gbàrà bá a bá pẹ̀rùn náà lá gbẹ̀rùn dúró torí ẹni tó ṣẹ̀ṣẹ̀ jí àbẹ́ni tí ń sàlùwàlá bọ́bá de búrì náà bẹ́ẹ̀ òde àṣírí náà bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ eléyìí ń ní pilẹ̀ nínú sẹ̀ríà islam pé ìrún wákàtí kọ̀ọ̀kan o ẹ̀ẹ̀kan náà là á máa kí ní masalasi kọ̀ọ̀kan àwa ara àwọn ẹ̀rí kan nínú ahadith anabu muhammad sallallahu alayhi wa sallam inú àwọn ẹ̀rí yìí ìtọ́ka ń bẹ ń bi àwọn kan pé ńgbà wọn kírun tán ní mọ́sálásí lójú ayé ànábì sọlọ́lá ọ̀sọ́làm àwọn kan tún dé àwọn náà kírun jàmá a sì ráwọn ẹ̀rí míì nínú súnà ànábì náà sọlọ́lá ọ̀sọ́làm tí ń fi hàn ní pé ànábì kọrú nǹkan bẹ́ẹ̀ kọ́dà àwọn sọ̀hábẹ́ náà kọ́ bọ́rọ̀ bá wá rí báyìí àwọn onímọ̀ wà fojú wo apá kìíní àtàpá kejì òun ni mo fi ní ojú tí wọ́n fi wò ó òun wà ní pé àà ajẹ́ pé èyí tí ọba ní kọ́nu kọ́họ́nú tí ò máa tún máa pé ẹjọ́ kìtì ẹ̀ tán àwa náà ó wa wọ́n ní ọ̀la ìfì eléyìí ló rinlẹ̀ nọ́ọ̀rọ̀ àwọn onímọ̀ minhum sheikhuna al muhammad ibn salih ibn uthaymin rahimahullahu ta'ala náà àwọn afáàtò ń bẹ́ẹ̀ ni nínú àwọn afáàtọ́ ní àwọn ọ̀tí ẹ̀ faramọ́ rárá sheikhuna muhammad nasiruddin al-albani rahimahullah àmọ́ ìtọ́ tẹ̀wọ̀n ni pé ìmáàlù dẹ̀lílì àwùlá min ìmáàlì ká lo gbogbo ẹ̀rí ìṣẹ̀rí àdáàjù ká lo apá kan ká fi apá kan lẹ̀nu ìlú ẹ̀rí ìṣẹ̀rí à ń bí mọ́sálà yìí pé èyí tí ọba jọrọ èyí tọ́lọ́ ń kọ́ fún anabi bíi bẹ̀rọ̀rù bíi àdáwà bí sọ̀tẹ̀ ìmáàmù bí ìfẹ́ pín mọ́sálásí sí méjì bí ọba ti níyìn nù kọ̀ láì fi kéèyàn sojú kòkòrò pé a ah, ta ni ọbẹ̀ mi náà kí jàmá kájọ kí bọ́bá sì ti wá mú lọ́wọ́ pé lápèjúwe ẹni abá ti rí pé ní dojoojúmọ́ àbí láàrin ọ̀sẹ̀ kan a kà mọ́bi tí ń dá jàmá tiẹ̀ kí bí ẹ̀mẹ́ta ẹ̀mẹ́rin láàrin ọ̀sẹ̀ kan bí gbogbo mọ́sálásí bá kọ̀ fún ẹni bẹ́ẹ̀ kọ́ kọjá ìmáàmù nìkan wọ́n lẹ́tọ̀ọ́ rẹ̀ torúlùwọ̀ torí ẹ̀ ní a dá mọ́sálásí ilẹ̀ nítorí yìí hàn ìtumọ̀ mọ́sálásí ni kẹ́nu ọ̀sọ̀kan kí àkójọ wà láàrin mùsùlùmí èèyàn wá pẹ́ àbí ó sùn ọpẹ́ kó tó jí àbí kó tètè rómi àlùwàlá wọ́n wá pé méjì mẹ́ta èyí wọn láìfi àmọ́ gẹ́gẹ́ bí mo ti rí gbogbo ẹni tí a bá ti kẹ́fín pé nǹkan mi ń bẹ́ ń bí i àtẹlẹyìn ìmọ̀ èmi ọ̀fẹ́ kírun lẹ́yìn rẹ̀ ni ẹjọ́ kí tiẹ̀ bọ́ bá kí tiẹ̀ tán èmi náà bọ̀ wájú fún yín gbogbo eléyìí kọ bá a mú gẹ́gẹ́ bí ìlànà anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam wallahu ta'ala ala. Valeu. ẹ má jẹ mọ kalẹ jẹ kí n máa bá nọmba eleven ó yá ìgbèrò. ẹ sọ̀rọ̀ wọn máa gbọ́ ẹ̀kí kò lẹ́rìn-ín nú agbọ́dọ̀ béèrè. ìbéèrè àfáà ni pé bẹ́yàn bá wà ń bi iṣẹ́ kan iṣẹ́ tí wọ́n sì ń bẹ́yàn bẹ̀ ni pé iṣẹ́ tí ń gbowó oṣù fún ká bẹ́ẹ̀ tí wọ́n ń sanwó oṣù fún ni pé ìwọ jókòó yàn yín gbogbo ẹni ọba wá tó lóun fẹ́ kéde máa gba owó lọ́wọ́ rẹ̀ òun kí ó kéde hmm? tọ́ba mọ lórí báwọn àfáà tẹ̀yìn ò sì ní ọ̀nà míì tí ọmọ fi jẹ èyí owó oṣù rẹ̀ sínú èyí tó dáa jù ni pé kéèyàn má bá wọn lọ́wọ́ sí máa polo gbogbo ní tó bá amelenu tọ́ lọ́hùn àmọ́ lẹ́nu bí ọ ti wù yìí àwọn máa fojú wo pé ní pàtàkì jùlọ ntọ́ba yìí pé ní tó ni nǹkan kínkínní ni lápèjúwe bóyá ń gbà polo mẹ́wàá ọ̀kan náà ní jẹ́ irú eléyìí ń bẹ́ẹ̀ wọ́n ní ẹ ó ṣe é ṣe ká mójú kò fúngbà tí èsì pé torí yìí ń gan lọ́mọọmọ fi jókòó àmọ́ èyí tí fi dáa yùn ni pé bí irú sẹ́bẹ̀ bá ti tọ́ sí yàn tí ẹ̀mí yàn ọmọ ṣe bákan bákan ọmọ wá sẹ́mi kalẹ̀ bí ìgbà téèyàn ń jẹ òkú ẹran nù nídọ̀rú rí ẹ̀rí ìtọ́ wa burú jù bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ mo rò pé fẹ́ lọ gbogbo ọmọ mùsùlùmí ti ń dánrú ẹ̀ ọlọ́mọdé kọ́ ká mọ́ wọn lọ́wọ́ ọlọ́mọdé kọ́ kásẹ̀ búmẹ́nì kọ̀ọ̀kan wa náà lọ́wọ́ kò síbi ó ti wọ̀ rárá kọ́mọ mùsùlùmí ó torí pé òun ṣiṣẹ́ nílé rédíò àbí lé tẹlifíṣàn àbí nǹkan kan wọ́n wá gbé ìkéde fún un nígbà tí wọ́n wá parí ìkéde jésù ní olúwa ọmọ mùsùlùmí náà wá ń èmi gan fẹ́ ti ara mi gbọ́ gbogbo ọmọ mùsùlùmí tí ń bá ń bá wọn wí yìí hùn ó ti ń yòrè sí ìmọ̀ ní bọ́yọ̀ tiẹ̀ ti tán bẹ́ẹ̀ torí ẹ mẹ́jẹ̀ àtànra wa lákùn dínúkún ìwọ́ gbà pé òun lolúwa ẹ mẹ́jẹ̀ ọ̀rọ̀ ẹ̀sìn ẹ̀ ṣe ọ̀rọ̀ aré o ọ̀rọ̀ tí ń jẹ́sìn kìí ṣe kíni kìí sọ̀rọ̀ aré èmi sì máa sọ àwa làá máa dáràn bọ́ra wa lọ́rùn nínú òfin tá ń lo nàìjíríà yìí ní nàìjíríà ti àwà yìí kò sófin kan tó pé wọn ó tú láàsì rẹ pé owó ń tọ́ ta ko o ẹ̀sìn rẹ kọ́dà bọ́ bá ń ṣiṣẹ́ ah, ẹ̀dàkùn ẹ̀pin kínní yìí bọ́ bá ti tó ọba ti jẹ́rọ àwọn ìkéde báyìí eh, mr john ń bẹ́ ń bẹ́ bí wọ́n bá gbé yìí tí wọ́n fi dákọ̀ ànábì wa kún ó ti sí wọn náà àmọ́ àwa ọ̀mẹ̀sìn wa débẹ̀ a sì kùn láàbìkítà ẹ̀yà eh, ebi iṣẹ́ rẹ̀ ni èyí tí ò burú láti sọ ohun tí ò burú púpọ̀ àmọ́ léyìí ó burú ó kọ́dọ̀ ọkọjá búburú. Ole ole ole lè ó lè wù ọ̀yàn kó nú ìsìláàmù yanyan bẹ́ẹ̀ bá ti ń wí tọ́ tako láìláha ìlọ́lọ́ muhammadu rasulillah sallallahu alaihi wa sallam dákun gbogbo ẹni ọba léèyàn ti ń serú bẹ́ẹ̀ tí ọmọràn tó ń dá ẹ lọ wí fún wọn o kò sì sí excuse kan kọ́dà ní òfin nàìjíríà wọ́n lọ ń dáràn bọ̀rẹ̀ lọ́rùn òfin nàìjíríà ni pé ibi iṣẹ́ ni ilé ìwé ni ilé ẹ̀kọ́ ni ẹnìkan ọ̀ gbọ́dọ̀ tú láàsì rẹ̀ ṣe ntọ́tako kínni ntọ́tako ẹ̀sìn rẹ̀ ṣe wọn ò ṣe tó bá wọn àwa ní ojo ń gbà míì àìmọ̀ ń gbà míì àìka nǹkan kún nígbà míì ẹlòmíì máa fi dáràn bọ̀rẹ̀ lọ́rùn o tó bó ti jẹ́nu àfa ọlọ́run yóò ṣe àkóyọ gbogbo ẹni ó wà ń bẹ àmọ́ káwọn náà mọ̀ o ọlọ́run tí wọ́n á lọ àlẹ́ mọ́ èèyàn jẹ́ àlásàrì kèéká lásàrì ó sì wọ mọ́sálásí ọba wọn kí magrebi lọ́wọ́ ó sì ti yé pé àìkí magrebi ká tó kí alásàrì tọ́rẹ́ lomi ọmọ o yọ sáré bá wọn kí magrebi ọ̀hún tán ńgbà bá wá yá yọ wá kí alásàrì kan wọlé bẹ́ẹ̀ o àìkí magrebi ṣáájú ẹ̀yìn kí ásírì ṣáájú bóhórì àmọ́ tòun ni bọ́lọ̀ ti tò ìbéèrè àfáà wa ni pé irú tọ́pọ̀lọpọ̀ wà á dá lọ́gbọ́n ni pé. Pe kí màá mú o tó ṣe tán òun ó ti da tòun <laughs> wàràwàrà ní ẹ̀yìn rẹ̀ nígbà tí ọba fi kí rákà kejì òun ó kí mẹ́rin tòun òun ọba ẹ̀yin náà ti rí i pé àkọ́kọ́ ntọ́kọ́ wọ́ ń bẹ̀ ni pé ní nínú orígun pàtàkì irun òun ni àtùmánínà kéèyàn farabalẹ̀ nínú tí mú un lálàáfíà nínú tó lè wórun ni òun là nẹ́bọ̀ muhammad sallallahu alayhi wa sallam arákùnrin kan wọlé ó kíró àwọn ọ̀run bẹ́ẹ̀ òun àlàalàjẹ́ ń sáré gan kọ́ ọwọ́ akitan ọyọ́ máa lọ anabi ní ẹrùjẹ fasọ́lí fa ìnàkà lámùtò sọ̀lì padà lọ kírun ìrúnkẹ́ ètò kírun ò tí kírun arákùnrin bá tún padà bó ti kí lákọ̀ọ́kọ́ náà ló tún kí wọn ọ̀mọ́ láìda náà ti ń kí lónìí ẹ̀sáré dóde mínísí náà ní mínísí náà ní kìtàn ọ̀pọ̀lọpọ̀ náà ní í ṣe bẹ́ẹ̀ lónìí àìsẹ́jú mélòó ẹdú ẹdú ẹdú gbogbo ẹni tí máa ń kírun òun bẹ́ẹ̀ níta ànábi wínú ànábi ní ẹrú jẹ́ fasọ́lé fa ináka lamtòsọ padà lọ kírun ó tí ì kírun arákùnrin yìí wá kí bẹ́ẹ̀ bí ẹ̀mẹ́ta nígbà tó wá jẹ́ pé kẹsẹ́ ni ti ń tan orí ààrẹ ọkọ̀ wa lọ bá ànábi sọ̀rọ̀ sọ̀rọ̀ nígbà tá ànábi tún wí bẹ́ẹ̀ fún lẹ́ẹ̀kẹta òní òun ọ̀ma kí jù bá wọn lọ bàbá ni wọn máa kí nígbà ọgọ́rùn-ún bóun ó ti máa kí nu bóun ti máa tó nu nígbà wọn là ànábì náà ànábì èsì bínú sọlọlọ àwòsàlọ ànábì òbu ànábì ànábà rí bẹ́ẹ̀ bọ́ọ̀bá ṣetán tó fẹ́ kírun ibẹ̀ là ànábì ti wá kọ ànábì ní bọ́ọ̀bá kírun ó dúó títí tó fi farabalẹ̀ pé a ìdúró lélẹ́yìí kì í ṣe dúró à ń tiro díẹ̀ ànábì ní bọ́ọ̀bá rù atatuma ina rọkẹ ó rí i pé a ah, rùkú rẹ yìí ó ti rùkú dáadáa anabi wa kà fún bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yẹn bá fẹ́ kírun ẹ̀rí ìtọ́jẹ́ burú ní àwọn àrùn táwọn kan sọrí mọ́lẹ̀ yọ sáré dìde kò ní jókòó yóò tún kan rí mọ́lẹ̀ lẹ́ẹ̀kejì gbogbo àwọn eléyìí bọ́lọ́mbà kan sànú yẹn ni o kọ̀ wọ́bi kankan o ọlọ́mọdé àfọwọ́ ṣiṣẹ́ káfẹsẹ̀ dánù nípa báyìí àkọ́kọ́ nù tí èèyàn fi mọ̀ pé kọ̀ lẹ́tọ̀ọ́ pé jẹ́ ń sáré da wàràwàrà kẹ́ ń bá wọn ẹ̀kejì wá ni pé nínú èèwọ̀ míì tó tún wá èèwọ̀ alákọ̀ọ́kọ́ nù èèwọ̀ kejì ni pé èèwọ̀ ni kéèyàn ọmọ kírun méjì mọ́sálásí wọ́n ń kírun kan wọ́n tún kì mí èèwọ̀ ni anabiwa muhammad sallallahu alayhi wa sallam kò fara mọ́ bẹ́ẹ̀ kọ́dà kò fara mọ́ kéèyàn wà mọ́sálásí wọn mọ́ kírun kí wọ́n wá wọlé ẹlòmíì ó lé mi ti kírun tèmi yọ wá lọ mú áńgù kan mọ́sálásí yóò jòkó anabi kọ̀ yóò náà ọ gbọ́dọ̀ máa ṣe nǹkan kan tó yàtọ̀ sí táwọn jàmọ́ masalasi ń ṣe àbí àìtí ẹ̀ wá mọ̀kànmọ̀kàn ẹlòmíràn máa sọ tẹ̀sùbá kàrà níbi tí wọ́n ti ń kí jàmọ́ lọ́wọ́ pé òun ṣe kíní kan lọ́wọ́ ni gbogbo eléyìí wà láì bí yẹn bá gbọ́ ìsìláàmù yé o ìsìláàmù tọ́lọ̀ ń fẹ́ràn anábọ̀ muhammed sallallahu alayhi wa sallam anábì kọ kí wọ́n máa kírun lọ́wọ́ máa ṣe nǹkan míì ní masalasi nírun jàmọ́ kọ́dà kọ́ wá jọyìn wọn ànábì wí fúnra àwọn ẹni bẹ́ẹ̀ pé bọ́ bá dìgbà míì kọ́ wọn láwọn ti kírun ni ànábì níbẹ̀ bá ti kí ẹ tún jọyìn wa yọ ẹjẹ náà fìlà fún yín èyí ò ní kọ́ wa lẹ́kọ̀ọ́ pé èèwọ̀ ẹlẹ́ẹ̀kejì ń bi ìbéèrè àfáà ni pé ìmọ̀ọ́mù ò lè máa ṣe kan kí wọ́n máa ṣe mí kí wàá ní yóò ṣe òun náà láti yan fún wa yìí yóò jọyìn ìmọ̀ọ́mù ni òun ọ̀dà níyàn pé tọ́ òun fẹ́lẹ́ yìí yan náà fìlà torí pé èèyàn gbọ́dọ̀ kí mọ́gírìbì ṣáájú bọ́nbá wa sálámà kí ni ó ṣe nì yọ wá kí asiri tiẹ̀ bọ́nbá sálámà asiri tiẹ̀ yọ wá kí mọ́gírìbì tiẹ̀ ọ̀nà kan nù. àbọ̀nà míì àwọn àrùn tó bá ipọ́ bára wọn mu tí ò ní dàrú mọ́yàn lójú bọ́yá àlàásìrì wọn kí lọ́wọ́ òun èkí zuhuri ó lè dà níyàn pé alásàrì ni mọ́mù yìí ń kí o àmọ́ dúrí lèmi ń kí lẹ́yìn rẹ̀ èyí náà bá a mú láwọn ọ̀run tí ọba ní dàrú mọ́yàn lójú tí èèyàn wá ní mọ bí ó ti yàn bí alásàrì àti magribi tí ó fi wá di pé àwa máa kí kùkùkì àmọ́ èyí tí ọba ní dàrú mẹ́rin mẹ́rin èèyàn lè yan ọ lè dà níyàn bẹ́ẹ̀ pé dúrí lèmi ń kí o òun sì ń kí àlàásírù. Uh, bọ́ bá wá sálámà kí ló ṣe gbàwọn ni wọ́n ṣẹ̀ṣẹ̀ wá kí alásàrì jẹ ní kúkúrú àwọn ọ̀nà ní tẹ̀yàn lè tó lè gbà ọlọ́ọ̀kú tán àná àná ẹ béèrè lọ́dọ̀ àwọn obìnrin tí wọ́n bá níbi rẹ̀ ọlọ́wọ́n san apá alẹ́ san dáadáa ó ti wà nù ètò tẹ́lẹ̀ pé bàbá ti bá béèrè débì kan á stọ́ọ̀pù béèrè ọ̀rọ̀ yìí náà ni àbára wa sọ. fáwọn tí ọláǹfààní àti wà pẹ̀lú mi ń ìsìnrọ̀lẹ́ àná láyé kan àsọ̀ǹbẹ̀ náà mo sì pé lónìí náà abara wa sọ torí ń tọ́ kan gbogbo mùsùlùmí ni ọgbọ́dọ̀ kan wá àfẹnitọ́ bá lànàbí ọkàn ẹni ọba ti lànàbí ọkàn ó sì mọ̀ pé àtàwẹ̀ àti hajj àti zaka àwọn òwúlò mọ́ lọ́rẹ́ ni ọlọ́run rán sí sọlọlọ́hu aleyhi wasalam nípa báyìí gẹ́gẹ́ bí n ti àfàwí àkọ́kọ́ náà ni pé àgbẹ̀ni kankan mọ̀ràn pé àfẹ́ẹ̀dàkùn bọ́lẹ̀ ti wo fíìmù wẹ́bsáìtì wo lọ́wọ́ ẹ̀jẹ̀mí náà ó wò kankan mọ̀ràn mọ̀wulẹ̀ wò ó aburú ni ntí ni wọ́n kọ́ àmẹ́lẹ́ yóò lè túnrùn kan lẹ́yìn alára anábíwá muhammad sallallahu alayhi wa sallam ẹni tí ọ̀tá gbà pọ̀ ga ni bẹ̀ńlẹ̀ ọ̀rẹ́ èyí ń àtọ̀tá àtọ̀rẹ́ anábì lọ́gbà pa ṣáájú ni sallallahu alayhi wa sallam èyí náà ní ń bí àwọn ọ̀tá tó nínú inú àwọn ọ̀tá ọkùnrin kan tí wọ́n ń pè ní michael hart ọmọ èbó lòun náà historian ni òun ní tán àwọn tí máa kọ́ tán ọwọ́ alóhùn ní project kan pé àwọn inú tàn táwọn mọ̀ ibi àwọn mọ̀tàn dé yìí òun fẹ́ wo àwọn wo ni the most influential personalities àwọn tí wọ́n lapa ń gbèsè ayé ọmọnìyàn láti gbà táyé ti ń dáyé òun wà á ránkì wọn bó ń bá wo ìgbésí ayé tẹni irú pa tó kó irú orí pa dáadáa tó ní a ìwọ̀n ipò kínní ipò kejì ọwọ́ àtò bẹ́ẹ̀ ọ̀sà àwọn ọgọ́rùn-ún látàrí anabi adama títí di ìgbà tó ń gbáyé aleyhi sọlátù sọlám nígbà tí ọ̀pẹ́ kọ̀pẹ́ yìí ni o arákùnrin yìí ẹlẹ́sìn kiri olù nínú àwọn tí ó rí i pé wọ́n lapa jésù náà ń bẹ wọn anabi isa aleyhi sọlátù sọlám pọ́ọ̀lù náà ń bẹ wọn àwọn tó tún lapa lọ́nà tayé náà bí àwọn tó já máa rí inú náà yìí tán newton gbogbo wọn náà wọ́n ń bẹ́ẹ̀. ẹni ọkọ ẹni ọkọ gbé pílẹ̀nì gbogbo òun ò fi gbá kan bọ̀ kan nú bí a eléyìí náà ayé ọmọ nìyẹn o ó yí gbà padà sí dáadáa wọ́n wá gbogbo ẹ̀ tán olóhùn wọn ipò kínní ipò kejì ìwé yìí ń bẹ tí wọ́n ń ta kí ń lo ìbò the one pọ̀fẹ́ ra the one by michael hart ọwọ́ àrò lọ rò bọ̀ lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ìrònú àti ìwádìí ọlẹ́ni ó sepò kínní ni muhammad sallallahu wà ní kò torí ẹ̀gbà islam o àmọ́ pé àà bẹ́yàn bá ní ká má fi tẹ̀gàn a ah, ànábì lọ́gà gbogbo ọmọ nìyẹn sọlọ ṣé èyí náà tó pé ẹnìkan aṣèrè kan wàá wí nǹkan kan pa ànábì èyí wọn wàá turun kan lára ànábì kálá kò lè rí bẹ́ẹ̀ sọlọ lọ́hùn àlẹ́yìí òṣèlú nípa báyìí àkọ́kọ́ nìyẹn ìwọ náà bí wọn bọba tí wàá gbọ́ tọmọ ìyá rẹ mùsùlùmí ti ní wọn wí ní tí ọ̀dà ń pa ànábì nínú tí ọ̀dà ni kí wọn náà gbé mi náà fẹ́ rí gbé mi náà àfikẹ́ mi náà wúri pé kò sí àǹfààní kan bí kò rí yóò tún bá òun jẹ́ sí i ní bọ́ jẹ́ mùsùlùmí gidi bí yẹn bá jẹ́ kínní mùsùlùmí gidi àmọ́ èyí tí yóò dùn ọ́nú ni irú èyí tá a wí pé ní arákùnrin yìí àwọn tó ṣe eléyẹ nìkan ọ̀tí ẹ̀ mọ̀ wọ́n àwọn téèyàn mọ̀ gan nú àwọn ọ̀gá wọn ni wọ́n lọ́ọ́ gàlà nẹ́bì yìí sọlọ́lọ́ bí àwọn tiẹ̀ wá gbà lọ́gàá bí wọn ọ̀gbà lọ́gàá ọ̀gá tiwa ni sọlọ́lọ́ àbùsọ̀lọ́ aṣáájú gbogbo ọmọ anabi adama la anabi ìkẹ́ ọlọ́run tọ́lọ́run rán sáyé la anabi wa muhammed sallallahu alayhi wa sallam nípa báyìí kábíyì ń fún gbogbo mòmìnì nǹkan kan ọba anabi o kò sì lè ba sallallahu alayhi wa sallam anabi lọ̀gá lánàá òun lọ̀gá lónìí òun lọ̀gá lọ́la títí dàlí kìyàmà kódà òun lọ̀gá lálí kìyàmà ana sayyidu wadadi adam kódà lálí kìyàmà òun lọ̀gá sallallahu alayhi wa sallam àmọ́ àdánwò tí ó ń ṣẹlẹ̀ ni pé àwa ni ká tún dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run iná ẹ̀sìn ń jájò rẹ̀yìn ń lo èbó ń wá ń lo òkè láwọn bòmíì lágbàáyé ibi tí pírọ́blẹ́mù wà nù sẹ́rí bọ́bá ipá nẹ́bí tí wọ́n lé nìkan wí tó dù báyìí lọ sí ni wọ́n kàn án <laughs> lọ́mọ tó jẹ yó bí wọ́n bá wí tó dù báyìí lọ the truth nù bí wọ́n bá ṣe tó dù báyìí lọ ń pa á anabi isa gẹ́gẹ́ àníyàn torí pé àwa ni ká dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ẹ̀sìn wọn ọ̀pọ̀lọpọ̀ bí wọ́n ti ń kírun nílùú èkó nísìn chọ́ọ̀chì ni wọ́n tà ní sẹ́yìn lówó làgò kan kí lóun fẹ́ fi àwọn ọ̀rẹ́ àyè ẹ̀sìn mọ́ ẹ lọ bí àwọn ti ń gbé bẹ́ẹ̀ ẹ̀sìn ń jó àjò rẹ̀ yìí ọlọ́run sì lẹ́sìn ọmọ lọ wájú láwọn àpapọ̀ mi láyé èyí wọn ni òjé káwọn ọmọ wípé à bí ẹ bá mà tẹnu bá muhammad sallallahu alayhi wa sallam à bí ìgbà ó ju kẹta mùsùlùmí ban lọ sẹ́rí bó ti rí láre mi àti wọ́ ọ̀hún àwọn òfin yẹ kọ̀jọ́ kọ̀jọ́ bẹ́ẹ̀ lọ́dọ̀ tiwọn àwọn ọlọ́run gan ní àkàkún lọ́dọ̀ wọn bèlé ànábì níbi àwọn bá ìgbésí àlàáfíà ń wọ̀nù gbogbo ẹni tó pé ní ìṣesí wọn lọ́fẹ́ máa kọ́ tiẹ̀ náà padà débẹ̀ eléyìí ni ọ fa gbogbo wàhálà tí ń ṣẹlẹ̀ yìí torí pé lódodo olórí amẹ́ríkà bí ó ti ṣẹlẹ̀ obama ẹni ọ jẹ́ wazira kharijiya secretary of state wọn gbogbo wọn ni wọ́n sọ pé àwọn ọmọ kankan pa fíìmù mi gbọ́ lẹ́nu wọn lórí tẹlifíṣàn pé àwọn ọmọ nǹkan kan nípa ó sì hàn bẹ́ẹ̀ lóòótọ́ àwọn fíìmù abẹ́lé ni ẹ máa àwọn fíìmù kan tí wọ́n ta aṣọ síbi kan tí wọ́n ó ṣe kèé sà wọn wọ́n máa ń pè wọ́n ní low budget film irú rẹ̀ làwọn fíìmù yìí àwọn tó níṣẹ́ bú lọ́kàn fẹ́ ṣe kọ́dà lánàá tàbí jẹta nínú àwọn obìnrin tí wọ́n lò tọ́ áàtì nínú fíìmù yìí ọ sọ̀rọ̀ wípé lẹ́yìn ìgbà táwọn rìkọ́ọ̀dù tán ni wọ́n chẹ́ǹgì kìíní yìí kò sí ti ń jẹ́ muhammad ní ó kọ script tí wọ́n gbélé àwọn lọ́wọ́ róòlù tóun plé ń bẹ ọ̀tọ̀ lẹ́ni tí wọ́n ní àwọn fi ń ṣe kódà òun náà ló wọn pẹjọ́ nísìn pé ọ̀tọ̀ ni tí wọ́n láwọn rìkọ́ọ̀dù ọ̀tọ̀ ni tí ní kúkúrú àwọn aṣèrè kan lọ́wọ́ àǹdí rẹ̀ kódà àwọn ti mú lánàá torí wọ́n ní. Ni ẹ̀wọ̀n lọ́wọ́ àtẹ́lẹ̀ wọn ẹ̀sẹ̀ júlẹ̀ ní ìsinmi òdodo ni ẹ wá máa wo ibi táwọn náà tètè mojú ọ̀rọ̀ ti ń dá wàhálà lẹ́nu o ibi ọ̀rọ̀ wà wọn náà ní tètè sọ lọ wọn wá ní kí lẹ mu sí wọn làwọn ò tí ì mu sí fíìmù o àmọ́ ńgbà táwọn júlẹ̀ lẹ́wọ̀n lẹ́sìn àbí nǹkan òfin ń bẹ pé probation ọ̀gbọ́dọ̀ lo íńtánẹ́ẹ̀tì fọdún márùn ó ti takò òfin ni ẹ máa wọ̀rọ̀ rẹ̀ dẹ̀rẹ̀ dẹ̀rẹ̀ èyí ò ní wọ́n mu sí lánàá sẹ́yìn pé yìí wọ́n tún máa bímú mi ní nọ́ọ̀sì ni pé má lo íńtánẹ́ẹ̀tì ọdún márùn-ún èyí ń lọ ràn lọ́dọ̀ tìyín gbogbo ìtọ́ dákalẹ̀ tẹ́ ẹ fi kọ́ra àwọn ti lùsì àmbásádọ̀ wọn inú sí àwọn kan bí àmbásádọ̀ tí ò mọ́wọ́ tí ò mẹsẹ̀ léyìí tí ìsìláàmù ọ̀ràn wọn káwí yìí ń ná ìsìláàmù ọ̀ràn yẹn pé kéèyàn ọlọ́mọ ẹni tí ó sẹ́ o wọ́n náà fi rora rẹ wò gba àwọn tí ń se jẹ̀lílì Eh, amina pápápá kí wọn náà wá lọ lárúbá kí gbé sọmọ nàìjíríà ni ọ ẹyin lẹ ń ṣe jẹlílì bó ní o ti rí lára tiẹ náà èmi ọmọ ó lè mi èwo ni náà wí bó ti rí nu islam ẹsẹ kákan máa dànkan rú máa wá sun ilé onílé máa gbẹmí ẹlẹmìí gbogbo ẹni ẹ̀mí rúbẹ́ bá bọ́ yóò rò pé ọlọ́run lọ́wọ́ ni yóò jẹjọ́ lálìkìyàmọ́ o islam o gbẹ̀yìn ọba mọ̀ kọ́ wádìí o ẹ̀rọ wa lórí àmbásádọ̀ kan gbèsè ìlú rẹ̀ wọ́n ti ṣe fíìmù ọyẹ kóńbà ọyẹ ọba àmọ àmọ́ à ń fàsìkò yìí sọ gbogbo ẹni ọba láǹfààní àti sọ́ńbò míì náà àwọn ọ̀gá wọn ń lu èbó náà kí wọ́n máa sọ̀rọ̀ ń bi ọ̀rọ̀ lọ irú ìjọ wí lánàá yìí náà ẹlòmíín bẹ tára tí wàá balẹ̀ yìí bóun bá gbọ́ lánàá yìí nísìnyí kọ́dà wọ́n tún bu pẹtrol sí kìhìn òfin íńtánẹ́ẹ̀tì ni lẹ́yìn mójútó ọ̀kan yín gbogbo yìí tó ṣe yìí tọ́ra àwọn mo ti wí ẹ̀sìn ọ̀jẹ́ nǹkan kan lọ́dọ̀ tí wọ́n mọ́ àwọn ọ̀mọ̀ pé ẹ̀sìn máa tààyàn la báyìí ní kúkúrú ntọ́sẹ̀lẹ̀ nu kí wàá ní ipò ìsìláàmù ipò ìsìláàmù náà láti yàn òun ni pé gbogbo ẹni tí ìmánì bá kù lára rẹ̀ tí èèkàn yẹn yẹn ara gbọ́dọ̀ ta ọ́ ẹni ọba gbọ́ gbogbo eléyìí tí ọ tara tí ọtí àbí ti ń gbé wàhálà àwọn kìnìún náà pọ̀ à ń fi èsì ìsìláàmù rẹ̀ wọn bu anabi wa muhammad sallallahu sallam wọn parọ́ mọ́ anabi wọn ṣe fíìmù tí ọ̀dà ló kọ́ anabi sallallahu alaihi sallam gbogbo mùsùlùmí lọ gbọdọ̀ dùn a sì gbọdọ̀ tara gbogbo ọ̀nà téèyàn bá sì fi lè fẹ̀ dún ọkàn rẹ̀ hàn lọ fi hàn àmọ́ o mùsùlùmí ni ẹni tó ní pilẹ̀ kọ́dà bọ́ bá bínú náà islam kọ́ bó ti bínú kọ́dà bí wọ́n bá fẹ́ dùn ọkàn hàn òfin ń bẹ pé béèyàn ti fi ẹ̀dùn ọkàn hàn ní inú òfin ìní ní alukurani ní wàláyé jìrì mánàkún ṣànà àánú kọ́wmin àlá àlá tàdílù ẹ̀dílù wà àkọ́rọ̀bù lè takùwà ẹ̀wù bí islam ti dá tó ṣànà àánú ọ̀tẹ̀ ìbínú ní jẹ́ bẹ́ẹ̀ ọlọ́run ní ìbínú ẹnìkan ìbínú àwọn kan ẹ̀sẹ̀ táwọn kan sẹ̀yìn àbẹ́nìkan kò gbọ́dọ̀ wọ́ yín débi kẹ́ ẹ ṣàbòsí wàlá ẹjọ́ rẹ̀ máa ń nàkún ṣànà àánú kọ́min àlá àlá tàdílù ẹ̀ẹ́dílù huwa akọ̀rọ̀bù lè takùwà kẹ́ ẹ ṣe déédéé kẹ́ ẹ má ṣàbòsí wọn òun ló súnmọ́ bẹ̀rù ọlọ́run òun ni pé àwa pàdé ọmọ ìbò kan lọ́nà ní kọ́rọ̀ àwa mú anyin lọ́rùn àbá anyin ká gbogbo yín wọ̀n bá mú o ìwọ náà fi rora rẹ wò bá ti wí bọ́daràn kan náà bá tilẹ̀kùn mọ́rí ńlọrin àyín ti ń dáràn tó wá gbé sórí íńtánẹ́ẹ̀tì tó wá yọ sékòó tí wọ́n ní sọ́mọ́ ìlọrin ni ọ́ bó ni ó ti rí lọ́kàn tiẹ̀ náà islam ti kọ́ wa lẹ́kọ̀ọ́ láyé jèrè mọ́nàkún ṣànà àánú kọ́mín àlá àlá tààdùrù gbogbo ẹni tí kò mọ́wọ́ kò mẹ́sẹ̀ so wọ́n sọ olórí ìlú wọ́n sọ ẹni ọjà sojú wọ́n sọ pé àwọn tó sì máa ń pa bí wọ́n ti ń gbégbé ayé fíìmù wọn náà sọ pé irú àwọn fíìmù yẹn nìkan kàn tilẹ̀kùn mọ́ wọ́n ń dẹ́rú ẹ̀ wò nàìjíríà náà pé íńtánẹ́ẹ̀tì sì ni ọba ti jù sórí inú yàrá rẹ̀ náà ló ti tilẹ̀kùn mọ́rí èyí wọn wá pé kí mùsùlùmí wá sínú bí àwa máa sùn lé òun lé máa sùn mọ́tò mọ́tò máa pa ẹni tí ò mọ́wọ́ tí ò mẹ́sẹ̀ẹ́ gbogbo ẹni tí máa ń dánrò eléyìí wo ọ̀rẹ́ di ìbéèrè o ọlọ́run ọ̀ràn yàn báwọn o mo rò pé eléyìí ni ipò tí ìsìláàmù ọ tara ọ gbọ́dọ̀ dùn ọ ẹni tí ọba dùn kọ́ lọ yẹ ìsìláàmù rẹ wò ó ti tán ìmánì ti tán yẹnyẹn lára rẹ nù bọ́bá wa dùn yàn kéèyàn wá rántí pé mùsùlùmí ló nípìlẹ̀ kọ́dà ìbínú òfin bẹ bó lèèyàn ti bínú afẹ́fẹ́ dùn ọkàn hàn òfin bẹ kì wá ṣe pé ká máa wá da nǹkan rú mọ́ irú eléyìí tá à ń rí lọ́pọ̀lọpọ̀ àwọn eléyìí náà jẹ́ dáhùn sí ọ̀rọ̀ àfa èyí táwọn àfa alágbàáyé sọnù lánàá lánàá níbi aago bíi aago mẹ́wàá sí mọ́kànlá nigerian time èmi láǹfààní àti gbọ́rọ̀ tí inú àwọn àgbààfà oṣùnà tá a fa béèrè oníṣẹ́fẹ̀ abdulaziz alu sheikh àwọn làgbààfà saudi lónìí rọrọ tá à ń sọ yìí ni wọn sọ lánàá pé báwọn àṣìírí kan bá wùwà wèrè ẹyin náà má wùwà wèrè o torí pé yọ wà dàbí ìgbà tó pé kankan náà ní níyìn ẹ dákun ẹjẹ awi fún gbogbo ọmọ mùsùlùmí o léyìí tó wá bá wa mú ń bì í ẹlòmíì lè wá fẹ́ gbọ́dá ọ̀nà wo lèmi tara hàn èmi lọ́nà kan tí mo àwọn èèyàn lánàá ìwọ náà lè mi. níbi ayé rọrùn dé lónìí bẹ́ẹ̀ bá nídìí email american embassy ó rí ẹ̀yin náà bọ̀m̀báàdì wọn pẹ̀lú email àwọn ẹranko àárín yín ẹ máa mú wọn so o sì kí wọn pé ambassadọ yín àwọ̀ lọ́wọ́ sí pípa rẹ̀ àmẹ́yìn náà máa mọ ọ̀rọ̀ tí ẹ máa sọ torí ńgbà léèyàn dárò ọ̀ràn báyìí wọ́n wá ní ṣe ń lẹ mú fún nínú pé àwọn ní ọmọ ìlú íńtánẹ́ẹ̀tì ni o fún ọdún márùn-ún bóyá ó ti ọ̀tà kò fún un gbogbo àwọn ọ̀rọ̀ tí ọmọ bí àwọn ẹlòmíín nù yìí tẹ́yìn náà sì jẹ́ gbà wàlá àwọn náà jẹ́ gbà ẹ àbí kí a máa gbé freedom of speech freedom of expression kò sí freedom tó débi kéèyàn lọ ìlú èbó nísìnyí ẹ ọwọ́ á lọ irú tí wọ́n yà ń pa nẹ́bí lọ́ọ́ yà ń pa obama bí ọba ní kí ọ lẹ́jọ́ ẹni freedom of uh, speech freedom of expression gbogbo ọ̀rọ̀ táwọn náà máa sọ ẹja fún wọn la pé ẹ̀yin náà lẹ̀ ń gba àwọn àṣìírí inú yín àwọn aláìgbádùn inú wọn ọ̀rọ̀ tí wọ́n ń gbọ́ wọn ní ń pé bàbá ṣe é kò sí ti ọ̀sẹ̀lẹ̀ ńgbẹ̀yìn dárú ọ̀ràn tó dá wàhálà lẹ̀ ayé báyìí tá a fún mọ́ lo íńtánẹ́ẹ̀tì wọn so gbogbo àwọn nǹkan báyìí àwọn náà sì ti realize àwọn olórí wọn náà àmọ́ àwọn òrùpọ̀ yẹ kó bí tó bí àwa náà gbà bẹ́ẹ̀ kọ́ yẹ kó bí àmọ́ eh, yorùbá kábáyá ká pòwe yorùbá fún wọn pé ẹni ó mèrè ṣe àbí ló mú gbẹ̀gì sàn ẹ̀ṣẹ̀ wà bá mùtọ́lẹ̀mù pé ẹran tó mú èrè jẹ òun ló mú gbẹ̀gì sàn kọ̀tẹ́wà náà lọ́rùn wà láì kọ̀tẹ́wà lọ́rùn pé wọ́n ń pa ẹni tí ò mọ́wọ́ tí ò mẹsẹ̀ àmọ́ ká fún àwọn náà là ó tó gẹ́ bùbá tí ẹnìkan tí ò gbádùn bá ti wí nǹkan kan pa nẹ́bí àbí ń pa ìsìlámù ẹ lóyún freedom of speech bẹ́ẹ̀ bá bá ṣe parọ́ tanra lókù nílùú òyìnbó lónìí àwọn ibìkan bẹ tó yẹ pé níbo bá sọ̀rọ̀ ń pẹ̀ lásán wọn mọ̀ bẹ́ẹ̀yàn bá ní kò sí ti ń jẹ́ holocaust ní gbogbo ìlú èbó lónìí crime ni ìgbé wọn pa àwọn yahoo díngbà kí wọ́n wá pé irọ́ ni irọ́ sì lọ̀pọ̀lọpọ̀ ẹ̀ lóòótọ́ bí wọ́n ti ẹ̀ pa wọ́n lóòótọ́ wọ́n ní òótọ́ iye tí wọ́n ń pé wọ́n pa yìí láwọn ayé hitler lọ́pọ̀lọpọ̀ lóyìnbó lónìí òfin crime ni kọ́ ọ ṣe kó deny holocaust èyàn ṣe free débẹ̀ ń ẹbọ lòun náà kóun náà free pé èmi free pé ntẹ́wí yóò rí bẹ́ẹ̀ wọ́n lófin tí wọ́n ń pè ní antisemitism bẹ́ẹ̀ yẹn bá sọ nǹkan kan pa israeli lónìí òfin mu káwa náà ran wọn létí gbogbo eléyìí pé kí wá gbẹ́ngbọ́ bá dọ̀rọ̀ tiwa ní freedom of uh, expression báwa kan bá lè gbọ́ láyájìrì mọ́ nàkún àwọn kan nu tiwa náà tó rí bí àwọn ti yín o àwọn náà ní gbọ́ o pé kò síbi tí ò sí ẹni tí ò gbádùn bó ti wà lọ́dọ̀ tí yín bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni ọ̀dọ̀ tiwa náà bẹ́yìn náà bá lè mú àwọn tọ̀dọ̀ tí yín ó ṣeé ṣe kágbára tiwa náà má kàá ọlọ́run ní jó sírun wọn láàrin wa yìí o nípa báyìí mo rò pé ní kúkúrú ó ti wà nínú àníyàn mi tẹ́lẹ̀ láti sọ pé n ti ń lọ yìí ọgbọ̀dọ̀ ká ogbó mùsùlùmí la ọ̀nà kan ní téèyàn fi fi nígbà nọ́nà ti gbà lóde táwọn náà sì mọ̀ ya ní ọ̀kan ti ṣẹlẹ̀ rí ngbà kan ní denmark àbí nǹkan kódèmí gan wọ́n ní bbc fẹ́ play díẹ̀ nípa ó fẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀ lálẹ́ ẹjọ́ kan àwọn kan gẹ́ẹ̀tì nọ́mbà wọn mo wà ní Saudi gbà èmi gan fóònù producer BBC ní London ó sì láwọn ti drop ẹ pé mo ti fóònù ya ìmọye yẹn náà ti fóònù pé BBC ò sí fún tí ó bá da tí ó bá da àgbáyé ru thank you thank you thank you <laughs> so èyí tó yá wọn nù àmọ́ bí bá ti rí i pé ẹ dákẹ́ ẹ wí nǹkan kan wọ́n rò pé bí o ti lè jọ àwọn lójú bí wọ́n bá bọ́ ànábì tàwọn òun bẹ́ẹ̀ ni ó rí lára tí náà ọlọ́run wá jí ó yé wọn nísìn pé muhammed rí bẹ́ẹ̀ lọ́dọ̀ o wàláì muhammadu rí bẹ́ẹ̀ lọ́dọ̀ tiwa sọlọlọ kò sí gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ anabi tó gbé rahmatan lil ara ntírun kan báyọ̀ wà á kọ́ wa lẹ́kọ̀ọ́ ara ń táwọn afa sọnù tẹ ara ń táwọn afa sálàfin sọnù pé kí lè yọ ọ náà jí pé àwọn òyìnbó yọ sọlọlọ́hu àríwọ̀sọlọ àwa náà dé wọn mọta níjà nàbí sọlọlọ́hu sọlọ bẹ́ẹ̀ bá ẹni bá nílà káyì ẹ ẹ sí díẹ̀ fún nùtà nàbà muhammad sọlọlọ́hu sọlọ ẹ kàgbésí ayé ànábì fún un bá nàbì ti já láàánú tó lẹnìkan wàá pé apààyàn ni àwọn náà máa já pé àà ní ẹni táwa rí tán rẹ̀ yìí tí wọ́n kọ́kọ́ jáde àbí ìta gbọ́ yìí òpùrọ́ ni ọ́ èyí ń bẹ lára tiwa náà àyè eh, bẹ́lómi náà bá a ṣe wá sí ọ̀hún náà ìpolówó tarẹ̀ ní ọ̀pọ̀ èyí ṣe pọ́rọ̀ tọ́ lọ́hùn àbíta nẹ́bí sọ̀lọ̀ sọ̀lọ̀ àwọn àfáà pàkíyèsí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti wí pé kínkínní yọ jẹ́ opportunity fún wa kíkó ọmọ sọ̀rọ̀ ń pa ribiribi tá nẹ́bí gbèsè ẹbí michael hart nu tí òun èyí ṣe mùsùlùmí èwo mùsùlùmí náà ṣe bọ́ọ̀ bá mọ̀ béèrè lọ́wọ́ àwọn ọmọ ilé kéwú pé ẹ dákun síra ẹ̀yìn ké síra ẹ fún mi láwọn pọ́ìntì méjì mẹ́ta kan kí n nà sí wọn ìwọ gbé èbó àwọn sírò gbé èbó ẹ wàá jọ ranra yín lọ́wọ́ ẹ kàn rẹ́rìn ni gbogbo nǹkan yìí làwọn èèyàn kà fún ni kì í ṣe dandan pé ẹni tó fi gbogbo àsìkò rẹ̀ tí fi lọ kéwú lè jùwé lọ ẹ tún á ní ọmọ ìwé èbó ẹ ìwọ ni ẹ mọ̀ wọ́ọ́rì malam gbogbo ẹ̀ sá ti mọ̀ mọ̀ àwọn haúsá ti mọ̀ ṣe bẹ́ẹ̀ dáadáa tẹ bá gbọ́ pé malam kínní kan ṣe kínní kan ti ìwé kan jáde lóko rẹ̀ òun kọ́kọ́ pé malam ẹ sọ gbogbo ẹ ẹ sọ gbogbo ẹ gbogbo tí ẹ fẹ́ sọ òun àkílà wa lọ léèwé fún àwọn òwú bẹ́ẹ̀ gbégi la lọ léèwé fún káwọ́ gbé sí kábàáyín gbé sí ìwé èmi ẹ̀ sábà rí bẹ́ẹ̀ lẹ́ yorùbá atara ìmọ̀ ní ìkìláàsù máa kùn tí èjì ọ̀fẹ́ ṣẹlẹ̀ ńlẹ̀ yorùbá nkálukú kọ tiẹ̀ náà lọ́sàfẹ́ kí kọ́ máa hàn ọ̀wọ́ ládá ti ń bẹ̀ ń bẹ̀ pé àjọ pín ládá yìí ni ẹ̀yin lẹ́ ní àìdíà ẹ̀mí lèmi gbé sí ayé ẹ̀jọ̀ pín ni tọ́ba ti yé báwọn a lè ràn ra wa lọ́wọ́ àwọn àwọn àmọ́ ń bẹ lọ́dọ̀ àwọn àfa tí wọ́n sọ fún ẹ̀yin tẹ́ ẹ̀ ní ìmọ̀ kéwú ẹ̀yin ó sì ràn wọ́n lọ́wọ́ sẹ́rí ọ̀pọ̀lọpọ̀ àdánwò tá a ní ni pé gbogbo ń mọ̀ ń pa ànábìyàwó nìkan la mọ̀ o yàtọ̀ àwọn kan mọ̀ ń nú ni àwọn ọ̀mọ́ torí pé dè tí wọ́n è mọ́ àlè àrí fi sọ fún wọn lọ́pọ̀lọpọ̀ challenge ni fún gbogbo ẹni ọba lọlé ìwé náà tó bá fẹ́ fi ìwé rẹ̀ sin lọ́hùn tó bá fẹ́ fi ìwé rẹ̀ ṣe kíni sin lọ́hùn opportunity ńlá ni eléyìí fún ọ bóyá jẹ́mi náà fún ọ ní example kan àbí méjì inú téèyàn lè nà áyé ń pa anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam anábọ̀ muhammad sallallahu alayhi sallam wọ́n ń parákùnrin kan ní àtòfẹ́ìlú bin amri dausi ara àrùn dausi ní ìran àbú hùrẹ́ra fún rẹ̀ lọ́wọ́ bá nẹ́bí ń jọkàn pé ó tó gẹ́ ọ̀tọ́ ọlọ́run làwọn èèyàn ń kéèyàn kéèyàn kó súyàn débẹ̀ òun gan lọ́wọ́ àwọn dausu àwọn èèyàn rẹ̀ ń nu buhari bẹ́ẹ̀ ẹni tòfẹ́ìlú wa bá nẹ́bí ó ní ya rasulallah inna dausan asot wa abad fad'u Allaha 'alayha àwọn èèyàn ń yé kò sí èèyàn lára wọn gbogbo bó ti ń pè wọ́n tó yìí náà gbogbo bá ti ṣàlàyé ọ̀rọ̀ fún wọn yìí náà wọ́n ṣàyàrí wọn ìwà abú wọn yìí náà wà nábì kò sí ní tó dákun ṣépèlé wọn ara wọn lòun náà pé ọ̀rọ̀ àwọn eléyìí ti gbèpè ń bẹ́ẹ̀ nu Buhari bẹ́ẹ̀ nù tàn nábì tòfẹ́lù ọ̀kan náà àwọn dáwùsù náà lọ wá kọ̀m̀plẹ̀n fan ó ní nítorí amákìlá nàbí wí sọlọlọ sọlọ àwọn tó gba hadith yìí wá ní báwọn ti gbọ́ tí tòfẹ́lù wí nínú ìwáyà àwọn kan náà ni fakila halakat dáwùsùn halakat aha ó ti tán fáwọn dáwùsù lónìí àwọn sọ abẹ́ ti ń bẹ̀ ń bẹ̀ ń gbà náà yẹ́s ọ̀ tán fún wọn lónìí ànábi ọ̀hún wọn ní èpè Ah, so ọmọ ìyá wọn náà ló kú wá béèrè rẹ̀ yìí ah, halakat dawson tàwọn dawson tán lónìí ní tí wọ́n ń retí nù farofa anabi yìí sallallahu alaihi anabi náà bá tẹ́wọ́ pé e, èpè fẹ́ bọ́ táwọn ń rò kí là anabi wí sallallahu alaihi wasallam allahumma hadi dawson wa tibihim anabi òwe ju bẹ́ẹ̀ lọ́nbẹ́nu Bukhari bẹ́ẹ̀ ọlọ́run dákun bá ń fọ nàmà àwọn dáwùsù yìí kò yé wọn ni wá ti bí ǹjẹ́ wọn wá bá mi sallallahu alayhi wa sallam hmm? ọmọ ìyá wọn ló ní ká anabi ò ṣépè fún wọn ńgbà wọn ṣe tó dojú ẹ hmm? mélòó lọmọ eléyìí nù wọn àwọn òyìnbó wọn máa ń ní ìǹsọ́ọ̀fù ńgbà míì ọ̀rọ̀ máa kó sí wọn létí bí wọn bá máa gbé kalẹ̀ fún wọn bí wọn bá ń gbọ́ gbòòrò àwọn eléyìí báwọn ẹ̀hànà kan bá ti ń wí nǹkan mi àwọn náà tètè máa wọn máa mọ kódà wọn lè máa dìfẹ́ǹdì ànábì lẹ́yìn wa sọlọlọ àwòsàlẹ ọ̀kan nù àbí èwo ni ò tó sọ tá ànábì lọlẹ̀ tọ́ ifu nígbà tí táwọn ará mẹ́ka ànábì ò kéré mẹ́ka mẹ́ba ní wọ́n jọba mẹ́ka ẹ̀nà tó lè jọba mẹ́ka là wa ìdílé kùrẹ́sì nínú kùrẹ́sì bànú hashim àwọn ni wọ́n ń gbogbo mẹ́ka ibẹ̀ là ànábì ti jáde <laughs> kọ́dẹ̀ ń tẹ́sẹ̀ rò tó lẹ̀ bẹ́ẹ̀ lù mẹ́bà fẹ́ lè kó lù yọ yarí ká tó wá pẹ̀lú ẹni bẹ́ẹ̀ fi hàn wọ́n pé ah, ànábì wọ́n ṣe báyìí fún onílé ọlọ́nà lànábì maka wọ́n lè e yanyan kò sì padà wọ́n maka mọ́ kò padà gbé maka mọ́ níjọ́ tọ́lọ́n wá padà wá dá ànábì láre tọ́lọ́n ní ó borí àwọn ará maka bí wọ́n lé lọ màdínà wọn náà ẹ̀ máa kà wọ́n tún lọ gbógun bá ní màdínà náà àbí èèyàn sá fún yín ẹ tó ń lọ kógun bá gbogbo àwọn tó wá dánrò eléyìí wo ńjọ́ tá ànábì padà dé mẹ́ka ànábì wa ń bi wọn pé mada tarawna anni sani'un bikum kílẹ̀ yín náà jẹ́ òrùpé ń ṣe fún yín sallallahu alayhi wa sallam bí ẹ̀yin ní nísìn ẹ̀yin ẹ̀yin ní gbogbo ẹ̀yin tí ẹ̀já gbádùn ni hmm? ni wọ́n ti dè lọ́wọ́ dè lẹ́sìn kílẹ̀ ọ̀dà yín náà dájọ́ fúnra yín kí lọ́tọ́ sí yín máa ń wá wá gbé àtọ́ ah, òní wo táwọn ní akun ah, kẹrim ah, ọmọ ìyá dáadáa ni ọ bàbá rẹ ní ìyá dáadáa ni máa wí gbogbo ẹ̀ tán ẹgbẹ́ kí lànàbí wí ìdáàbò fa àǹtọ̀mọ̀tọ̀ làkọ́ ẹ máa lọ lálàáfíà ẹ ẹ ẹ nífòyà kankan àwọn tó lé lù àwọn tó fẹ́ pa hmm? mélòó lè yàn ọ́ kà nù tani jẹ́ muhammad sallallahu alaihi àánú ànábì débi ọ̀sàánú ẹranko ká tó má sọ tèèyàn àbíjọ́tà ànábì jáde tó lọ tọ́ ìfúngbà tí ilẹ̀ lè máa mẹ́kà tí wọ́n ṣe gbogbo ohun tí wọ́n ṣe yìí àwọn ará mẹ́kà àwọn ará tọ́ ìfúnbá tó ń lẹ̀ lóko ẹgbà tọlọ́run ẹgbà kọ̀tán wọ́n ní kọ̀tán o wọ́n wá ní wọ́n gbogbo àwọn ọmọ kéékèèké ìlú ọyọ lọ sa òkò ẹ̀dá sọ̀wọ́nù làákàyè wọ́n wá ń lé ànábì àti bìláàlì wá ń fi ara rẹ̀ gba òkò torí bilali nìkan anabi ọ̀mẹ́mi ìjà lọ kò kérò lọ ya ẹgbọ́ tọ lọ́hùn ah, bẹ́ẹ̀ bá sì gbọ́ ẹjọ́ wọn máa padà lọlé wọn lò lè padà lọ rọrùn wọn wá lé anabi lóko títí fa tó fi sùn wọn àmọ́ kéékèèké ni wọ́n dẹ́sẹ̀ anabi ń jọ náà sallallahu alaihi wasallam nbẹnu hadithi bẹ́ẹ̀ nbẹnu sira bẹ́ẹ̀ anabi ní bóun ti wá fẹ́ padà wọ ìlú maka òun wá rí èso ojú kan tó sú òun wá ń gbọ́ òun màláìka jibril aleyhi salam jìbìrì ló wá ń sọ fún un pé ìwà nábì gbogbo ń tọ́ ṣẹlẹ̀ lọ́lọ́run ti rí o òun nìkan kó ń wá wá lónìí máì malakul jibal malaika ti ń kọ́ntró gbogbo òkè ń bẹ pẹ̀lú wọn torí náà gbọ́n tí ó wí gbọ́sẹ́ tọ́lọ́run náà malaika òkè wa ní ọlọ́run wa nábì o ǹṣe ìta tó bá wù ọ bẹ́ẹ̀ an utbika alayhimul akhshabayn àwọn òkè ńláńlá tó wà láàrin maka àti tọ́ìfù ní jẹ́ bẹ́ẹ̀ ọlọ́run ní bọ́ bá kọ̀máǹdì mi kí n pa òkè yìí méjèèjì dé mọ́ wọn gbígbà tí èèyàn sandiwíìtì ẹyin kọ́kọ́ pa ó wí bẹ́ẹ̀ fún anabi ìjọ náà sọ kí lè anabi wí sọlọ sọlọ ẹ lọ ká tán anabi ní inni la arjulaha an yukhrija min asilabihim man yuwahidu allaha la yushriku bihi shay'a ah mọ̀ sí bẹ́ẹ̀ torí báwọn ti rí yìí ń rò páwọn ọmọ wọn rí bẹ́ẹ̀ mọ̀ ń retí pọ́lọ́hún ó mú jáde nú wọn àwọn tí ó ṣètò ọlọ́run ọlọ́run á ṣe bẹ́ẹ̀ àbí ò ṣe bẹ́ẹ̀ séyìn lẹ́nìkan máa wí ikú yìí sí gbogbo eléyìí àmọ́ àwa náà wí jáde ọ̀pọ̀lọpọ̀ àìgbéyàn bá sọ̀tàn ànábì náà àwọn tán ọ̀rọ̀ kan tí ò nítumọ̀ kan gásà dẹ́rù bá àwọn èèyàn àwọn àtàn gidi tọ́lẹ́rìí ẹ́ wọn là nàbí máa sànù gbọ́dọ̀ àwọn táwọn rò pé àwọn tí ò léèyàn tí àwọn ẹrú ẹrú ẹ tí ò lẹ́nìkan anabuwa muhammad sallallahu alaihi wa sallam bá ti wí ní jẹjọ pé ẹrú lásán wọn kàn rí ẹnìkan tó lóun fẹ́ rí ànábì yóò sì sọ gbogbo tinú rẹ yóò tún máa bá ànábì ájú pé ó sì lè rí báwọn bí wọn bá yọjú wò pé bóyá náà àwọn àgbà sọ abẹ ni wọn bá rí i pé ẹrú kan ń gbòòrò mẹdínà láti bí wákàtí kan ni lọ ti dúró tì bá nẹ́bi ti rí nu sallallahu alayhi wa sallam òun nìtàn bàríra bàríra ẹrú ni òun lọ̀rẹ́ ayò ìyàwó ànẹ́bi sallallahu alayhi wa sallam ìwọ lè gbà báwọn lónìí ọmọ ọ̀dọ́ ní best friend ìyàwó rẹ ọmọ ọ̀dọ́ bì kan kì í sọ ọmọ ọ̀dọ́ ti lé wọn o ọmọ kan tí wọ́n ránṣẹ́ ń bì kan òun lọ̀rẹ́ ayò ìyàwó ànẹ́bi Muhammad sallallahu òun ni ó tún wá ní ó Aisha lànẹ́bi ó fún mi náà jẹ́ mẹ́ ẹrú. E, e, ńgbọ́ ya nẹ́bi náà lọ́padà tún bọ́kùn lọ́rùn rẹ̀ pé aisha sanwó rẹ̀ kọ́ dọmọlúàbí bàríra wa dọmọlúàbí tán tóbìnrin wa gbé òun àtọkọ rẹ̀ rú ni wọ́n tẹ́lẹ̀ òun lòun tún máa jẹ́ ìyàwó ẹrú òun náà ti sàgbọ́ ọmọ nìyẹn ọmọ èèyàn gbé gbàgbé ẹ ó ti yá gbàgbé pé bákan náà làwọn tẹ́lẹ̀ pé òun ò lè fẹ́rú mọ́ o mògísù ọkọ̀ bàríra àyà tún kó anabi náà ló tún wá bá pé àyà ah, bá sọ̀rọ̀ sẹ́ni tí ò ṣe é ni ẹrú ọmọ pé bá ń bẹ̀ yàwó mi nínú rìwáyà kan wọ́n ní mugizu ń sunkún tẹ̀lé ìyàwó rẹ̀ kí n gbogbo gbòòrò Madina gba mọ́fì òun lẹ̀ kí lè anabi wá ṣe sọ̀rọ̀ anabi wá pé bàríra ẹ̀wù ń ta anabi ń wí anabi ò gbẹ ìwé ẹrú lẹ́yìn báwa lásán owó rẹ̀ ń jó ni kí ló ń bá kí àá. Ah, anabi ẹsẹ bẹ wàláyé kẹ ẹsẹ bẹ kí la anabi ń wí ẹkọ ni sallallahu alayhi wa sallam anabi ń pé ya barira wọ barira innahu zawduk ọkọ rẹ ni bẹẹ ti fẹ́ra yín pẹ́ innahu abu walada bàbá ọmọ rẹ ni ó gba àwọn ọ̀rọ̀ tùnú anabi ń sọ fún barira pé àgbà padà ẹ máa fẹ́ra kò sí nǹkan kódà nínú ìsìlámù kò sí nǹkan kí ni bàríra wí ẹrú tí wọ́n ṣẹ̀ṣẹ̀ sanwó rẹ̀ ó wá kọjú sí anabi sọ̀rọ̀ sọ́lá ó wá bọ́ọ̀lì láti sọ̀rọ̀ kò sí jẹ́rù jẹjẹ sẹ̀rùbà wọn ẹ̀ àfàtọ́ bá jọ anabi sẹ̀rùbà wọn bàríra ọláyà wa sọ fún anabi pé àtàmúrúni èyí tó ń wí ìwà anabi asẹ́ni àbímọ́ràn kẹrù ọmọ bíi olówó rẹ̀ tó anabi ọlọ́run àṣẹ lélẹ́yìn náà bí torí pé bàrí rọ̀ fẹ́ sẹ lọ́run bọ́bá ipá sẹ ni a òjíṣẹ́ ọlọ́run ní sọ̀rọ̀ àmọ́ ti mà nẹ́bì gbé ẹni tí ó gbọ́rù rẹ̀ tí ó ọ̀ndàstáǹdì rẹ̀ ni kí là nẹ́bì wí ànẹ́bì nílà ẹnẹ́mà ànàṣàfì ń sì pẹ̀ lásán ni kàmí kún ẹbí ẹnìkan tọkàn wá sí pẹ̀ ń pọ́ o ṣé kò tó àṣẹ pa ànẹ́bì ọlọ́run òun ló ṣe ìyàwó rẹ̀ lọ́sàn owó orí rẹ̀ ẹ́ ṣàpọ̀ yẹ kẹ́rù ọbọ̀bìnrin náà kí wọ́n bá lóun ọ̀sán owó máa ń kọ́. ó ní ìnàmá àmẹ̀ṣà ń sì pẹ̀rẹ̀ ní o dákun wò ó ṣe ni ẹgbẹ́ gíní bá ríra wí láhàjà tàlẹ́ ìhì wọn ò nídìí rẹ̀ mọ́ ó sì tán síbẹ̀ ah, àníbi ni mo ti bẹ̀bẹ̀ ó lóun ọ̀gbà kí ló kù hadha huwa muhammadu sallallahu alaihi wa sallam ẹni tí ń jà nẹ́bí nù ẹ́ díẹ̀ lélẹ̀ ìta rárá sọ ìkínkínní nínú ìgbésí ayé ànábà muhammadu sallallahu alaihi wa sallam responsibility èmi àti ìwọ náà ni ká jẹ́ káwọn tí ó mọ̀ á kí wọ́n mọ̀ man huwa muhammadu sallallahu alaihi wa sallam ọlọ́nkọ́ mọ́sá àbánsá lẹ́kùn kí á ti gẹ̀fà ànábà muhammadu sallallahu alaihi wa sallam ọlọ́nkọ́ mọ́sá àdójútì gbogbo àwọn ọ̀tá ànábì gbogbo ibi tí wọ́n bá وصل اللهم وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين